àwọn ọba àti adúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ àlékún kí àti àlékún gẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run àti ọlọ́run àti orí ajẹ́njẹ́tẹ̀ rẹ̀ kí ó máa bá wọn. adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run bákan náà pé ọlọ́run pé kí oṣù alápọ̀nlé tọdún yìí sojú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa láyé àti ní àyè wa àti lálàáfíà ara gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan akíra wa kí ọlọ́ba kí ó gbà ní ìjọsìn fún wa ẹ jẹ́ á wà ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye àti ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sàràfídín Gbádébọ̀ Rọ́jí kọlọ́ba kí ó jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa bísímìlá. alhamdulilah wasalaatu wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh akiwaku Ramadan ọlọ́run ọba yóò gbà lẹ́sìn ọlọ́run ọba yóò sì ṣe nírọ̀rùn fún wa láti gbà kò ní kọ́tù sí wa lọ́wọ́. ẹ̀rí ẹni tí ó ṣe wọ̀síyà ó gbọ́dọ̀ jẹ́ pé ní ti fi ń ṣe wọ̀síyà ní tó dáa ni ní ti sì ń dáa ní fẹ́ kó tara wọ̀síyà ọ̀hún kó fi ṣẹlẹ̀. tó bá jẹ́ pé nǹkan tí yẹn gbà lérò ó náà ní pé yẹn fẹ́ fara ní àwọn ẹni tí ó jogun rẹ̀ iná ló fi fẹ́ ṣe wọ̀síyà fún aráàta wọ́síyà yẹn ti dèèwọ̀ ẹni tó sì ṣerú wọ́síyà bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ ọ̀ràn yẹn ló sì jẹ lórí ẹni tó jẹ́ pé wọ́n ṣe lálàmọ́tò fún wọ́síyà yìí ó yí wọ́síyà yìí padà nítorí pé nígbà tá a bá ní agbára láti mú kí àbòsí ọmọ ṣẹlẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o ká dínà bábòsí yẹn ti ṣe ṣẹlẹ̀ ẹni tó bá sì mà wí pé wọ́síyà ti arákùnrin ṣàlẹ̀ wọ̀síyà ni tó ṣe pé yóò tara rẹ̀ yóò fi sẹ́lọ̀n ńṣe ló yẹ ká kọ́kọ́ sọ fún un wípé wọ̀síyà tó ṣe kalẹ̀ yóò ta kò fi hàn lọ́n kì í sì ṣe wọ̀síyà irú ìtọ́lọ́wọ́n bá pé ká ṣe ṣe àtúnṣe rẹ̀ gbé síbi tí ó ti jẹ́ ìṣedọ́gba kó má jẹ́ wọ̀síyà eléyìí tó ṣubú sí ìdí pábòsí là ń ṣe sọ̀rọ̀ afábòsí má jẹ́ni tó ṣe pé yóò kó nira báwọn ẹni tí ó jogún rẹ̀ nítorí pé ọlọ́wọ́n ọba ṣe léwọ̀ọ́ النبي محمد صلى الله عليه وآله وسلم وصف سعد ابن أبي وقاص رضي الله عنه ونل أن تترك ورثتك أغنياء خير من أن تتركهم عالة يتكففون الناس كو في تو توجوكم رسلة نيولورو لورو ولوو ولوري في وسلة لا لا ينلو لا ينتيو مواتي وساوين توريه ومبنينو أوين tó ṣe pé yọ́n máa wá ọ̀nà láti fara ní àwọn tí ó jogun rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ìdí ni tẹ́sí islam gan tó fi dínà gbogbo ọ̀nà àbòsí ó ní àsọtẹ́lẹ̀ tẹ́ sọ kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ nínú ìdá kan nínú mẹ́ta péré lẹ́ẹ̀tì sọ àsọtẹ́lẹ̀ ọ̀ gbọ́dọ̀ mú ju bẹ́ẹ̀ lọ àyàfi táwọn ẹni tí ó jogun rẹ̀ tán bá fara mọ́ àyàfi táwọn ẹni tí ó jogun rẹ̀ tán bá fara mọ́ torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó wá ṣe lófin pé tí ẹni tó ṣe wàsíyà kalẹ̀ tí ó bá ti ṣàbòsí ń bẹ̀ tí ó sì ṣe ń tọ́ta kò fin ọlọ́run ọba ẹni tí wọ́n ní kó mójútó wàsíyà ò gbọ́dọ̀ yí padà o tí èèyàn bá yí padà èèyàn ò forí rú ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run ní faman baddalahu ba'dama sami'ahu fa innama ithmuhu 'ala alladhina yubaddiluna inna Allaha sami'un 'alim فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم lẹ́yìn ìgbà tí ẹ bá ti gbọ́ wọ̀síyà ni tó ṣe wọ̀síyà ẹ gbọ́dọ̀ yí padà lópin ìgbà tí ó bá ti sábòsí nínú ẹ̀ lópin ìgbà tí ó bá ti sí ìtayọ ẹnu àlọ́ ọlọ́run ọba nínú ẹ̀ tẹ́nìkan bá wá takò tó yí padà tó ń ti kọ̀ sábòsí ń bẹ̀ kò sí ìtakò fún ọlọ́run ọba níbẹ̀ oní òfòrí ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ o dájúdájú ọlọ́run ọba wa sami'un olùgbọ́ni o alimun olùmọ̀ nípa gbogbo nǹkan ni ọgbọ́ gbogbo ń tẹ́ ń sọ bí dáadáa lẹ bá ń sọ àbá ìdá ọlọ́run ọba gbọ́ ó sì mọ̀ nípa gbogbo nǹkan kò sí nǹkan tó pamọ́ sí torí pé ọba tó ti mọ̀ nípa gbogbo nǹkan kó tó di pé gbogbo nǹkan ń bẹ ni ó ti mọ̀ nípa gbogbo òsè kó tó di pèsè kan ṣẹlẹ̀ ni ọba tó ṣe pé kò sí tuntun nínú gbogbo ntẹ̀ǹsì lọ́dọ̀ rẹ̀ nítorí pò náà lọ da yín ló tún da ntẹ̀ǹsì ọlọ́run ọba wa ni tẹ́rù bá ń bà wá wípé ẹni tó ṣe wọ̀síyà yẹn ó lè ṣàbòsí ó sì lè ṣe wọ̀síyà rẹ̀ lọ́nà tí ó fi sẹ́lọ̀n ọlọ́run ní tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ tẹ́ wá ṣe àtúnṣe láàrin rẹ̀ àtàwọn ẹni tó ṣe wọ̀síyà fún ẹ ṣe àtúnṣe lọ́nà tẹ́ fi dá padà sójú ọ̀nà ẹ ṣàtúnṣe lọ́nà tẹ́ fi gbé jìnnà sí sísẹ́lọ̀n ẹ ṣàtúnṣe lọ́nà tẹ́ fi mú jìnnà sí ìṣàbòsí àjẹ́ yìí pé ṣíṣe bẹ́ẹ̀ tẹ́ bá ṣe kò sẹ́sẹ̀ lórí tiyín o tóun náà bá sì gbọ́ tó bá gbà tó bá ṣàtúnṣe kò sẹ́sẹ̀ lórí tiẹ̀ náà inna Allaha ghafurur rahim torí dájúdájú ọlọ́run ọba aláforíjì ni tó bá foríjì ni tá a tún máa kẹ́ni àjẹ́ pé ẹ̀yin èèyàn wa ẹ ká gbìyànjú láti máa ṣe dáadáa ẹ ká jìnnà sí gbogbo àìdá bí èèyàn bá ṣe kìí ṣe ní tójú òrírí kìí sì ṣe ní tétí ọ̀gbọ́rí ṣùgbọ́n èyí tó burú jù onẹ́ni ṣàìdá ká má tọrọ àforíjì nítorí pé tá a bá ṣàìdá tá ti tọrọ a ti di àtúnbí nítorí àdìsá nàbì wa muhammad sallallahu alayhi wa sallam tó ní at-ta'ibu min adh-dhanbi gbogbo ẹni tó bá ti túbà ronú pé wàdà nídìí ẹ̀ṣẹ̀ ńṣe lọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí ò tiẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí tí ò Ọlọ́run tó ń bá forí jìnnì tán a tún máa kẹ́ni ó rí i pé tó bá pé yẹn la bá ṣẹ̀ níta máa tọrọ lọ́dọ̀ rẹ̀ ni pé kọ́sà dárí jìn wá kọ́sà forí jìn wá kọ́sà mójúkúrò kọ́sà àánú ẹ rí i pé ó kéré púpọ̀ nínú àwọn èèyàn ẹni tá a ṣẹ̀ tí ó forí jìn wá tí ó tún ṣe wá lórí ẹni tá a ṣẹ̀ tí ó forí jìn wá tí ó tún ṣe wá lórí nǹkan bàbàrà tá à ń tọrọ lọ́dọ̀ ẹni tá a ṣẹ̀ náà ni kọ́sà ló ń forí jìn wá òun yááfì wa ṣùgbọ́n lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa lẹ́yìn ìgbà tó ń bá yááfì wa tó bá forí jìn wá tán yóò tún kẹ́ wa. àjẹ́ pé àìrá àforíjìn ní í ṣe pẹ̀lú àìtọrọ rẹ̀ ẹnikẹ́ni tó bá ti tọrọ àforíjìn yóò rí àforíjìn gbà lọ́dọ̀ ọlọ́run ọba kì í wá foríjìn yàn lásán yóò tún kẹ́yàn pẹ̀lú ẹ̀ ọlọ́run kó mi àti ìwọ ọlọ́run àti ìwọ. ẹni tó ṣe wọ́síyà àgbọ́dọ̀ jẹ́ pé wọ́síyà tó ṣe nǹkan lọ ní kí wọ́n fowó rẹ̀ ṣe kì í ṣe ní tó lè gbá ìdá bí kéèyàn ike ẹ mú nínú ìdá kan nínú mẹ́ta dúkìá mi kẹ́ ẹ fi kọ́lé ọtí ẹ mú nínú ìdá kan nínú mẹ́ta dúkìá mi kẹ́ ẹ fi kọ́bi tí wọ́n ti máa mọ̀ gógóró ẹ kọ́lé ẹmu ẹ kọ́lé aṣẹ́wó kalẹ̀ ẹ kọ́bi tí wọ́n ti máa ta tẹ́tẹ́ a'udhu billahi minash shaitani rajim ẹ fi túnlé òòṣà ṣe tí wọ́n ti máa pe nǹkan míì tó sí Allah ẹ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ sẹ́lọ̀n ẹni tó bá ṣe bẹ́ẹ̀ sẹ́lọ̀n ẹ̀ṣẹ̀ ńlá gidigidi ọ gbọ́dọ̀ fi owó rẹ kọ wá ní kí wọ́n mú nǹkan kan nínú rẹ̀ kí wọ́n fi kọ́ bi tí kì í ṣe mọ́sálásì kí wọ́n fi kọ́ bi tí kì í ti ṣe pé orúkọ ọlọ́run ọba ni wọ́n máa dá ń bẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa torí ẹ̀ kò kíyè sára o tọmọ pé èèyàn náà ló fowó tiẹ̀ ṣe dáadáa gẹ́gẹ́ bá a ti ṣe wí èèyàn náà ló fowó tiẹ̀ náà ṣàìdá oníkálukú wọn náà lọ lákàntì tí wọ́n máa bá a kọ́ sí tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹnì kí wọ́n sì gbọ́dọ̀ kọ́ àkọsílẹ̀ lórí pé kí wọ́n mówó òun kí wọ́n fi beautify sàárè bàbá òun kí wọ́n mú nínú owó òun kí wọ́n fi beautify sàárè ìyá òun sàárè ìbáwò sàárè kí ni wọ́n beautify ẹ̀ àwọn àmọ́ wa lẹ́ tangaran àwo àmọ́ lẹ́ mọ́sàárè nígbà tó ṣe pé ẹni tó kú yẹn kò rí tangaran tẹ̀ mọ́lẹ̀ kó tó di pókú lẹ́yìn ìgbà tó wá kú tẹ̀ wá ní kí tangaran ọmọ tẹ̀ ó mánu sàárè anabi muhammed sallallahu alayhi wa sallam ó pa láṣẹ pa àgbọ̀dọ̀ kàn sórí sàárè kódà gan náà àǹtẹ̀jùsíìsì kòbóòr ọkọ̀ fún wa láti rẹ́ sàrè ìwọ́n wá sọ àsọtẹ́lẹ̀ yìí pé ńgbà tó bá kú tán kó wọ́n mú nínú dúkìá rẹ̀ wọ́n rẹ́ sàrè àwọn fámìlì rẹ̀ tó ti kú ṣáájú tiẹ̀ kí wọ́n lẹ̀ ń kankan mọ́ kò sí nítọ́jọ́ báyẹn kò sẹ́ni tó tẹ̀lé o kò sẹ́ni tó gbọ́dọ̀ fi ṣiṣẹ́ ẹni tó kọ àkọtẹ́lẹ̀ tó wá sọ yìí pé nínú ìdá nínú mẹ́ta dúkìá ọ̀hún kó wọ́n mú nínú rẹ̀ kó wọ́n fi ran àwọn ọmọ àta kí wọ́n sì máa ṣe orí ibú nsò a'udhu billah ẹnìkan ò gbọ́dọ̀ múṣẹ̀ nítorí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá múrú ẹ̀ṣẹ̀ òun náà ṣẹlọ̀ òkú náà gan ọ̀ṣẹlọ̀ ní ìgbà tí èèyàn bá ṣe wọ̀síyà nǹkan tá a nílò láti mú wọ̀síyà yẹn ṣẹ òun náà ní pòtẹ́ni tá a ṣe wọ̀síyà fún bá wà lẹ́yìn ìgbà tẹ́ni tó ṣe wọ̀síyà bá kú lápèjúwe ẹnìkan ṣe wọ̀síyà kalẹ̀ wípé kí wọ́n fún àbúrò òun lágbájá kí wọ́n fún un ní ìdá kan nínú mẹ́ta dúkìá òun nítorí pé àwọn méjì náà ní ìyá wọn bí ó sì mọ̀ ipò ń bímọ ọmọ tó ń bí sáyé kò ní fún àbúrò òun láǹfààní láti jogún òun ó wá sọ pé àbúrò òun lágbájá kún fún ní ìdá kan nínú mẹ́ta dúkìá òun nígbà tó ń bá kú ṣùgbọ́n ìgbà tó lọ́wọ́ bá gbé bí tí ṣe dé àsìkò tí bàbá yìí kó tó di pó kú ọmọ rẹ̀ kan ṣoṣo tó bí tí ń wò ó pò ní ó jogún òun ọmọ náà ṣaláìsí kí bàbá ó tó ṣaláìsí ọmọ kú lónìí bàbá kú lọ́la bàtọ́ ọmọ kú lónìí tí bàbá kú lọ́la àbúrò tá a ti wá ṣe wọ̀síyà fún lérò pé kì í ṣẹni tí ó jogun wa ọwọ́ adẹni tí ó jogun wa ìta nílò ń bẹ̀ ní. ó lè gbà títí lẹ́yìn ikú wa lọ́kọ̀ gbà lójú ayé wa kò sì gbà lẹ́yìn gbàdá kú ajá ibi kò lẹ́tọ̀ọ́ sáti jẹ́ni tí ó mójútó nù káfí lẹ́lòmíì lọ́wọ́ ẹni tí wọ́n bá ní ìwọ ló mójútó àti mú wọ̀síyà ẹsẹ̀ ó lè sọ́pọ̀ gbà lójú ayé ẹni tó ṣe wọ̀síyà ó sì fi pọ̀ gbà lẹ́yìn ikú rẹ̀ tó o bá wá gbà lójú ayé rẹ̀ tó gbà lẹ́yìn ikú rẹ̀ ẹ̀tọ́ yẹn ti di tẹ̀lómíì. bí bá sọ pé ọmọ mi yẹn jọ́ gbà sọ́dà kan nínú mẹ́ta àbí kò jù kan nínú mẹ́ta dúkìá rẹ lọ. irú rẹ náà lá fún àbúrò rẹ̀ àbẹ́gbọ́n yẹn nígbà tó ti jẹ́ pé kò tí ju ìtọ́lọ́wọ́n bá fún ọ nínú rẹ lọ. áńfọ̀ náà yóò pérépéré. bá wà kú níbi kan tó yẹn ọ̀nà tó jìn pápá nínú agbẹ̀jù ni bí ẹni tó ìsìláàmù kọ́ wa pé ibi tó bá kú sí ibẹ̀ náà nìkan sí ọ̀sìn ibi tó kú sí nìkan sí ọ̀sìn Allahumma àyàfi tó bá ti débi tó kú sí yẹn kò sáwọn mùsùlùmí ń bẹ̀ àbí ẹ̀rú ń bà wá gbígbé wọn kà sí ọ̀n bẹ̀rù nísìnyí wà ń darúkú ni wọn ò ní ṣe sọ̀látò jánásà sí ọ̀la wọn ò ní wẹ̀ wọn ò ní fasọ̀ pẹ̀yìn sí ọ̀la tó táwọn wá sá kìtìyàn àti gbé ọkọ mẹ lọ sí níbòmí kò sí tó burú wọn gbé ọ lọ sílùú tó súnmọ́ bẹ níbi tó ti àwọn mùsùlùmí wà wọn ti sa àyàn rẹ tí wọn ti tí wọ́n ti bọ̀ ọ́ mọ́lẹ̀ tí àwọn èèyàn rẹ bá wà ní lálágbọ́n dandan àfi káwọn gbé ọ wálé káwọn tó sin ọ àwọn ni wọ́n mọ̀ àwọn ni wọ́n mọ̀ ṣùgbọ́n fi ọlọ́run ọkọ̀ sọ pé téèyàn bá ti kú wọ́n gbọ́dọ̀ gbé lọ síbi kan ibi tọ́lọ́run bá bá kọ pé èèyàn kù sí náà ni ó kù sí ẹ̀gbọ́n tọ́lọ́run bá sọ ni wọ́n máa tẹ̀tẹ̀rẹ̀ ìlọsọ́n ti ayé àrùbẹ̀ tẹ̀mọ́t ẹ̀mí kan ọmọ abolo wọn kù sí ọlọ́run ọba nìkan ńlọ ọmọ ibi tó ní kálukú kù sí. akọ́nàmọ́kùnrin wa báwo èèyàn fẹ́ kọ àkọọ́lẹ̀ eléyìí tó ṣe pé wọ́n mú sẹ lẹ́yìn òkú rẹ̀ Anas ibn Malik radiyallahu anhu ó ṣàlàyé fún wa báwo láti ṣe máa kọ wàsíyà sílẹ̀ ọwọ́ láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu àlàyé báwo láti ṣe máa kọ wàsíyà sílẹ̀ àtàmùkọ́mọ́ ní ìgbà tí mùsùlùmí bá fẹ́ kọ wàsíyà rẹ̀ ó bùkátà láti lọ sọ́dọ̀ lọ́ọ̀yà kankan ó bùkátà láti pe lọ́ọ̀yà kankan àmọ́ àkọ́kùnrin sílẹ̀ àníwọ̀síyà sílẹ̀ báyìí ló sí الله عليه صحابي أكبر هنا وصحابي النبي محمد صلى الله عليه وآله وسلم تسقط ما والوسي تفسي أموت وفع النبي صلى الله عليه وآله وسلم أني باي لا تسمع قوصية له أقو باي هذا ما أوصى به فلان ابن فلان أوصى أنه يشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور وأوصى من ترك بعد بما وصى به إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون lẹ́yìn rẹ̀ ni ọ̀wà dárúkọ tí ń fẹ́ gbígun sí lẹ́yìn kú òun. Al-Imam al-Bayhaqi àti ad-Daraqutni àwọn ni wọ́n gbé jáde nínú tíra àwọn bíi sanadin sahih ọ̀nà tó sì gbà wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ gidigidi. Kí ni ìtumọ̀ eléyìí báyìí? Ní tó kọ nínú wọ̀síyà rẹ̀, òun náà ní pé eléyìí ni àsọtẹ́lẹ̀ lágbájá ọmọ lágbájá. Ó sọ àsọtẹ́lẹ̀ yìí pé ní ìgbà yóò wọ́n sì tún jẹ́rìí nígbà ayé òun bánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́ọ̀ni ìránṣẹ́ rẹ̀ ni wọ́n sì tún jẹ́rìí nígbà ayé òun bíbí ìgbéǹda ìyá máa ń bọ̀ kò sí tàbí tàbí nípa rẹ̀ wọ́n sì tún gbàgbọ́ nígbà ayé òun pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa lẹ́yìn ikú wa yóò gbé wa dìde láti inú àwọn sàárè wa òun wá sọ àsọtẹ́lẹ̀ fún gbogbo àwọn èèyàn tó ń fi sílẹ̀ lẹ́yìn ikú òun bíbí kí bẹ̀rù ọlọ́run nípa apá bíbẹ̀rù rẹ̀ wọ́n sì ṣe àtúnṣe láàrin ara wọn kí wọ́n tó ṣe pé yóò múra wọn lọ́tà wọ́n tẹ̀lé tọ́lọ́ wọ́n tẹ̀lé tẹ̀lé nàbì sallallahu alaihi wa sallam tó bá jẹ́ mọ́mìn òun sì ń sọ àsọtẹ́lẹ̀ fún wa pẹ̀lú rúńtà nàbì Ibrahim àti ànàbì Yakub alaihi masalam táwọn náà sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ lẹ̀ fáwọn ọmọ wọn gbẹ̀yìn ọmọ mi ọlọ́run ọba ti ṣẹ̀ṣẹ̀ sí fún yín òun náà lálẹ́ Islam ẹ má gbà láti kú láì mùsùlùmí nígbà tẹ́ mẹ́nu bà fún wa nípa àwọn tí a ti ṣe wà sí yàfù wọ́n fẹ́ béèrè pé bóyá bí ẹ̀gbọ́n àbí bí àbúrò àbí bínú àwọn tí ó pọ̀ téèyàn kó ṣe wà sí yálé fún ẹnìkan wá kú nínú wọn sáà sọ pé gbà tí wọ́n ti kú ọ̀lẹ́tọ̀ sí mọ́ ni àìbò láti fẹ́ mú ṣe tí yóò fi dé ọ̀dọ̀. àlàyé eléyìí ń bọ̀ kí ni nǹkan tí máa bá wọ̀ sí yà jẹ́ bẹ́ẹ̀ ni a bá ṣe wọ̀ sí yà fún. ọ̀rọ̀ ẹjẹ́ gbìyànjú ká pàdé àwọn olùwọ́n dédé àsìkò yìí ní ọ̀la kọ́nà bá kí ó sọ wájú ọ̀la lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa